الحمد لله ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وصحابته أجمعين إخوة الإيمان الحمد لله الذي بنعمته تتم الصالحات والصلاة والسلام على أفضل الرسل محمد صلى الله عليه وسلم وعلى آله وصحابته أجمعين الإسراف عباد الله الإسراف الإسراف ẹ̀yin máa yá mi adúgbòlódò ọlọ́run ọba wa ọba tí ó sì wá ní mùsùlùmí òdodo nínú àwọn ọ̀nà tí ṣèitán tí wọ́n fi ń ba tèèyàn jẹ́ òun náà ni kéèyàn máa ṣe israf al-israf huwa mujawazatul hadd kéèyàn máa kọjá àlà ẹ̀sìn wa yìí ẹ̀sìn tó pé ni ẹ̀sìn tó jẹ́ pé ó fi wá sáàrin ọlọ́run ọba ní wa kadhalika ja'alnakum ummatan wasata àfi sí àárín ìjọ àárín ni ẹ ní ya ahun ẹ sì ní ya àpá wallahu alam wa sallallahu ala sayyidina muhammad bóni nfẹ dájú kó yorùbá ni sọdẹ sunlẹ. Ah, àbáyá oh nítò ọyẹ́